Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nu rere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti Life Word èyí tí a pè ní ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA Global èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní àkókò yìí a fẹ́ kí wa ní ọkùnrin ní obìnrin ní ọmọdé ní àgbà sí àkókò ọ̀rọ̀ ìyè èyí tí a ti máa ń bá ara wa sọ ọ̀rọ̀ Ọlọ́run. Lónìí gẹ́gẹ́ bí iṣẹ́ wa, a ó tún jọ máa ṣàgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú èyí tí a ó ti máa wo àwọn òtítọ́ èyí tí ó wà nínú ìdánwò. Kí ni àwọn òtítọ́ tó wà nínú ìdánwò? Lónìí yìí, kókó ọ̀rọ̀ Ọlọ́run tá a máa bá ara wa sọ òun ní wípé má ṣe bojú wẹ̀yìn àbí kí n tìẹ tún sọ wípé má ṣe bá ayé rẹ́, má ṣe bojú wẹ̀yìn, má ṣe bá ayé rẹ́. Nínú ìwé Dáníẹ́lì, ìwé Dáníẹ́lì, ẹsẹ̀ ọ̀rọ̀ náà gùn. Dáníẹ́lì orí kìíní, eh, orí kẹfà. Ibẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run tí a ó ti jọ máa wo gbogbo ohun tí a ó sọ ibẹ̀ ló dúró sí. Dáníẹ́lì orí, orí ìkẹfà. Màá fẹ́ ka ẹsẹ̀ karùn-ún àti ẹsẹ̀ ìkẹfà fún wa. Bíbélì wípé ó nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí wípé àwa kì yóò lè rí ẹ̀sùn kan sí Daniel. bí kò ṣe bí kò ṣe àbárísí nípa òfin ọlọ́run rẹ̀ ẹsẹ̀ ìkẹfà nígbà náà ni àwọn alákòóso àti àwọn ààrẹ baálẹ̀ wọ̀nyí péjọpọ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ kan náà lọ́dọ̀ ọba wọ́n sì wí báyìí wípé kí dẹ́rùsì ọba kí ó pẹ́ kí gbogbo àwọn alákòóso ìjọba àti àwọn baálẹ̀ àti àwọn ààrẹ baálẹ̀ àwọn ìgbìmọ̀ àti olórí ogun jọ gbìmọ̀ pọ̀ láti fi òfin ọba kan lélẹ̀ àti láti pàṣẹ líle kan pé ẹnikẹ́ni tí ó bá béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run tàbí ènìyànkénìyàn ní ìwọ̀n ọgbọ̀n ọjọ́ bí kò ṣe lọ́wọ́ lọ́wọ́ rẹ ọba a ó sì gbé e sọ sínú ihò kìnnìún. Ẹ ké hallelujah. Gbogbo wa ló mọ ìtàn yẹn wípé àwọn, àwọn balógun, àwọn baálẹ̀, àwọn ààrẹ gbogbo ní ìlú Bábílónì ni wọ́n kó ara wọn jọ láti ṣòfin. Wọ́n ṣòfin ti òfin tí Bíbélì pè ní òfin líle ní ti Media àti Persia. Nínú èyí tí wọ́n gbé kalẹ̀ wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ béèrè nǹkan kan lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tó dá ayé àti ọ̀run bí kò ṣe lọ́wọ́ ọba eléyìí sì jẹ́ ọ̀nà láti dìtẹ̀ sí Dáníẹ́lì ẹni tí wọ́n wò ó lọ́tún wò ó lọ́sì tí wọn ò rí àríwísí kankan nínú ayé ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ń wá ọ̀nà láti lè fi mú torí wípé wọ́n mọ̀ wípé ó máa ń gba àdúrà ó sì máa ń béèrè ìtọ́ni lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà ẹ̀kọ́ Ọlọ́run wa tí mo pè ní má ṣe bojú wẹ̀yìn àbí má ṣe bá ayé rẹ́ ẹ ọkùnrin kan ni à ń pè ní Dr. Faustus nínú eré kan ní ìgbà kan ọkùnrin yìí ó ń fẹ́ agbára ní gbogbo ọ̀nà ó ń wá ipò ní gbogbo ọ̀nà ẹ̀rí ó wò ó sọ́tún ó wò ó sósì ó wá lọ láti bẹ̀rẹ̀ sí ń lo àwọn agbára òkùnkùn agbára burúkú agbára àlùpàyídà láti sọ ara rẹ̀ di ọlọ́run láti sọ ara rẹ̀ di ọlọ́run ẹ̀rí nínú eléyìí ni ó sì ń fẹ́ agbára òkùnkùn yìí tó jẹ́ pé ó le pọ́nrọ́pọ́n èyí tó ga jù tó le jù tí kò fẹ́ẹ̀ sírú ẹ̀ rí ó wá lọ láti bá ìṣù múlẹ̀ ó bá ìṣù múlẹ̀ ó fi ẹ̀mí ara rẹ̀ ó fi ṣe pàṣípààrọ̀ fún agbára èyí tí ó ń fẹ́ ẹ̀rí gbogbo wa nígbẹ̀yìngbẹ̀yìn wípé ìrètí tó nínú nínú nínú títà rírà àti nínú ìfọwọ́ nínú nínú nínú ìfọwọ́sowọ́pọ̀ àbí nínú nínú nínú e, títà rírà ẹ̀mí ẹ̀ láti lè fi wá agbára yẹn ẹ rí i pé nígbẹ̀yìngbẹ́yín ó bọ́ sí àbámọ̀ ńlá ẹ rí ọlọ́run ló fi dáníẹ́lì sí ipò ńlá ló fi sí ipò agbára ní ìjọba bábílónì ẹ rí pẹ̀lú wípé ó jẹ́ ẹni tí a kó lẹ́rú nígbà tí a kó bábí ta kó bábí ta kó àwọn èèyàn Júdà ta kó wọn lẹ́rú a kó lẹ́rú ni èyí jẹ́ kan lára àwọn àmì tá fi lè dámọ̀ ṣùgbọ́n pẹ̀lú wípé ó jẹ́ ẹni tí kò ní àríwísí ẹni tó jẹ́ pé olóòótọ́ ni kò bá wọn sí nínú ìdìbàjẹ́ ní ẹsẹ̀ kẹrin àrí àwọn àmì wọ̀nyí eléyìí ló wá fà á tí ó fi ní àwọn ọ̀tá tó pọ̀ ẹ̀rí àwọn ọ̀tá bíi ọgọ́rùn-ún ó lé ní ogún ó lé méjì ni àwọn tí wọ́n kó ara wọn jọ tí wọ́n ń wá ọ̀nà láti lè fi tì í lulẹ̀ tí wọ́n ń wá ọ̀nà láti lè fi mú un níbi tí ó kù sí nítorí wípé ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run rẹ̀ ẹ̀rí wọ́n wá a títí wọ́n sì gbé òfin náà kalẹ̀ wípé kẹ́nikẹ́ni kó má ṣe béèrè ohun kankan lọ́wọ́ ọlọ́run nínú àdúrà bí kò ṣe lọ́wọ́ ọba a rí eléyìí ní ẹsẹ̀ karùn-ún àti ẹsẹ̀ kẹfà orí orí Daniel orí orí kẹfà ìwé Daniel yẹn ẹ rí ó jẹ́ ìdánwò ńlá fún Daniel láti bá ayé rẹ̀ ó jẹ́ ìdánwò ńlá láti yí padà sí bí àwọn ti ṣe ń wà kó náà máa wà ṣe rí ṣùgbọ́n e, ìdí ẹ̀ ni wípé torí pé ó jẹ́ ẹni tí ó ń gbàdúrà rẹ̀ bí ìwà rẹ̀ ní ẹ̀ẹ̀mẹta ní ojúmọ́ a máa ṣí ilẹ̀ fèrèsé rẹ̀ a máa ṣí ní ẹsẹ̀ kẹwàá a máa ṣí sí ní ọ̀nà tó jẹ́ pé dojúkọ ìlú Jerúsálẹ́mù láti lè fi gba àdúrà bó tilẹ̀ jẹ́ pé léyìí kò ń ṣe àgbékalẹ̀ òfin àbí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n a ṣáà rí wípé ó jẹ́ ẹni tí ó ń gba àdúrà ó yẹ kó gbàdúrà yìí níkọ̀kọ̀ ó yẹ kí kò yẹ kó fún èṣù láàyè nígbà tó mọ̀ pé wọ́n tiẹ̀ ti ń dẹ òun ṣùgbọ́n Dáníẹ́lì nínú ìgbàgbọ́ rẹ̀ ó yàn láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́run um ju kó kó bẹ̀rù lọ um ọgbọ́n ọlọ́run a sì máa fi fún ènìyàn láti mọ ìgbésẹ̀ tó yẹ kéèyàn gbé ní gbogbo àkókò a máa fúnyàn ní ọgbọ́n a máa fúnyàn ní òye láti mọ nǹkan tó yẹ kí ènìyàn ṣe ní gbogbo àkókò bí irú eléyìí tí Daniel gbé yẹn ẹ rí kí wá ló wá jẹ́ èsì àbí àbáyọrí òní wípé ní àkọ́kọ́ lórí ìdí tí àwọn ènìyàn wọ̀nyí ẹ rí àwọn ọlọ́run ó pa Daniel mọ́ kúrò nínú ihò kìnìún a lè rí eléyìí ní ẹsẹ̀ ìkọkànléní ogún sí ẹsẹ̀ ìkẹtàléní ogún àwọn tó gbìmọ̀pọ̀ tó ṣọ̀tẹ̀ tí wọ́n tí wọ́n ṣọ̀tẹ̀ mọ́ Daniel láti lè mú Daniel ẹ rí ọlọ́run jẹ́ kí wọ́n fi ẹ̀mí ara wọn fi rọ́pò ẹ̀ wọ́n fi ẹ̀mí ara wọn wọ́n fi dí ikú tí wọ́n wá fún Daniel wọ́n fi ẹ̀mí ara wọn fi dí ìjákulẹ̀ tí wọ́n wá fún Dáníẹ́lì a lè rí eléyìí ní ẹsẹ̀ kẹrìnléní ogún àti pàápàá àti jù bẹ́ẹ̀ lọ ni wípé orúkọ Ọlọ́run orúkọ Ọlọ́run nínú èyí tí Dáníẹ́lì tí ó ń jẹ́rìí tó ń jẹ́rìí sí ní ẹsẹ̀ kọkànlá ẹ̀rí ní ẹsẹ̀ kọkànlá bíbélì wípé ó ní nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí rìn wọlé wọ́n sì rí Dáníẹ́lì ń gbàdúrà ó sì ń bẹ̀ ó sì ń bẹ̀bẹ̀ níwájú ọlọ́run rẹ̀ ẹ rí tá a tún wo ẹsẹ̀ kẹrìndínlógún yẹn ẹ rí bíbélì wípé ó ní nígbà náà ni ọba pàṣẹ wọ́n sì mú dáníẹ́lì wá wọ́n sì gbé e sọ sínú ihò kìnìún ọba sì dáhùn ó sì wípé dáníẹ́lì ọlọ́run rẹ ẹni tí ìwọ ń sìn láìsinmi òun ó gbà ọ́ là ẹ rí orúkọ ọlọ́run dáníẹ́lì orúkọ ọlọ́run tí dáníẹ́lì tó jẹ́rìí rẹ̀ níwájú gbogbo ayé ẹ̀rí orúkọ yẹn ló wá nígbẹ̀yìngbẹ́yìn orúkọ yẹn ló wá di àyìnlógo orúkọ yìí ló wá jẹ́ pé gbogbo ayé òun ló wá lè rí wípé nítòótọ́ ọlọ́run dáníẹ́lì òun nìkan ni ọlọ́run tó wà láàyè tó sì jẹ́ ọlọ́run ológo a lè rí eléyìí nínú ẹsẹ̀ ìkẹrìndínní ẹsẹ̀ kẹrìndínní ẹsẹ̀ kẹrìndínní ọgbọ̀n sí ẹsẹ̀ kẹtàdínní ọgbọ̀n kí wá ni àwọn ọ̀nà tí dáníẹ́lì tó wá gbà kí làwọn ohun tí dáníẹ́lì ṣe kí ni à ń gbé kalẹ̀ tí Daniel gbé kalẹ̀ tó jẹ́ pé ó fi borí àwọn ìdánwò tó fi borí ìdánwò ẹ̀rí ohun tó ṣe ni wípé ó ní ìgbẹ́kẹ̀lé láì yípo padà ó ní ìgbẹ́kẹ̀lé ó ní ìsinmi nínú ọlọ́run rẹ̀ ẹ jẹ́ ká wo ní ẹsẹ̀ ìkẹta lé ní ogún bíbélì sọ ní ẹsẹ̀ ìkẹta lé ní ogún wípé nígbà náà ni ọba yọ̀ gidigidi ó sì pàṣẹ pé kí wọn kí ó fa Daniel jáde kúrò nínú ihò nínú ihò bẹ́ẹ̀ la sì fa Daniel jáde kúrò nínú ihò a sì kó a sì a kò sì rí ìpalára lára rẹ̀ nítorí ó gba Ọlọ́run rẹ̀ gbọ́ ẹ̀rí ohun tí Daniel ṣe ni wípé ó jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run Daniel ó súnmọ́ Ọlọ́run rẹ̀ sísúnmọ́ Ọlọ́run sì nìyí òun ni ó jẹ́ ọ̀nà kan láti lè ní ààbò lòdì sí gbogbo àwọn ìdánwò àti gbogbo èyí tó jẹ́ pé ó lè mú èèyàn kọsẹ̀ àbí mú ènìyàn kan ṣìṣe ẹ̀rí àwọn ọ̀nà tí e, ẹ̀ṣẹ̀ tí ó fi lè pòórá níwájú wa òun ni wípé kí ká súnmọ́ ọlọ́run ọ̀nà tí àwọn ẹ̀ṣẹ̀ bíi irọ́ èké tí wọ́n fi lè bọ́ sí gbangba táṣìírí wọn fi tú òun náà ni wípé nínú agbára ọlọ́run tí a gbẹ́kẹ̀lé ọlọ́run tí a sinmilé ọlọ́run tí a rọ̀ mọ́ ọlọ́run tí a yàn ọlọ́run tí a tẹ̀lé nínú ẹ̀ ní gbogbo àwọn irọ́ èké òkùnkùn àti gbogbo agbára wọn ibẹ̀ ni àṣírí wọn yóò ti di títú ibẹ̀ ni gbogbo ohun tó lè jẹ́ ìdánwò tí èṣù lè máa gbé dìde ibẹ̀ ni agbára náà ni ó ti máa sọnù ìwọ tí ò ń gbọ́ mi èmi ò mọ ohun tó lè jẹ́ ìdánwò tí o lè máa là kọjá èmi ò mọ ìdánwò tí èṣù lè fẹ́ gbé dìde sí ọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run tí ò ń gbọ́ ní wákàtí yìí ó ń pè ọ níjà ó ń ṣe ọ létí ó ń rán ọ létí wípé èṣù àti sátánì èṣù àti gbogbo àwọn ọmọ àti àwọn àti àti àwọn dìmọ́nì tó jẹ́ àwọn ọmọ àwọn ọmọ ogun ẹ̀ wọ́n wà láyìíká àti àyídà tí wọ́n sì ń gbé àwọn oríṣiríṣi ìdánwò dìde bí wọ́n ṣe ń gbé ìdánwò wá ní ilé iṣẹ́ bí wọ́n ṣe ń gbé ìdánwò wá lórí owó tí wọ́n kó lé wa lọ́wọ́ lórí ipò tí a wà bí wọ́n ṣe ń gbé ìdánwò wá lórí àwọn àǹfààní tó ló wá gbélé wa lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ọ̀nà wo ló fi wá lè borí gbogbo ìdánwò yìí òun ni wípé bíi Dáníẹ́lì wípé kó súnmọ́ Ọlọ́run tó bá lọ sún tó bá lọ yẹsẹ̀ ní àkókò yìí tó yẹsẹ̀ ní àkókò yìí ó jẹ́ nǹkan tó léwu lọ́pọ̀lọpọ̀ ni mo ṣe ń bẹ̀ ọ́ wípé jọ̀wọ́ súnmọ́ Ọlọ́run súnmọ́ Ọlọ́run ní àkókò yìí wá àti gbẹ́kẹ̀ rẹ lé ọlọ́run má gbẹ́kẹ̀lé ọgbọ́n ara rẹ má ní èrò wípé èṣù ò lè fọwọ́ kàn kò sí nǹkan tí èṣù ò lè ṣe kò sí agbára èṣù láàkérékèrèké ọlọ́run ló lè ṣohun gbogbo èṣù láàkérékèrèké ọ̀nà tí àrékèrèké sátani tó fi lè rí ọmú ò ní wípé kò jẹ́ni tó ń sinmi lé ọlọ́run kò jẹ́ni tó ń sinmi lé agbára ọlọ́run kò jẹ́ni tó ń sinmi lé ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ kí a gba bàbá wa àti ọlọ́run wa àwa dúpẹ́ lọ́wọ́ yín torí wípé ẹ ò fi wá sílẹ̀ ní àwa nìkan bẹ́ẹ̀ ni a sì jẹ́ ẹni tó ní ìrètí ìdí ẹ̀ náà la ṣe lè máa tọ̀ wá ní gbogbo ìgbà nípa Kristi Jésù Ọlọ́run mo béèrè fún agbára àti ẹ̀mí mọ́ yín èyí tí ó fún wa ní ìgboyà àti ìgbẹ́kẹ̀lé láti lè sinmi lé yín láti lè kọ́ ọ̀rọ̀ yín àti láti lè sinmi lé ọ̀rọ̀ yín àti láti lè tẹ̀lé ọ̀rọ̀ yìí ní ìgbà gbogbo ká má bàa yẹsẹ̀ àbí ba ayé rẹ́ eléyìí ni mo gbàdúrà tí mo sì mọ̀ pé ẹ ti ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ìwọ tí ò ń gbọ́ mi, tó bá ń fẹ́ ìbéèrè, tó bá ń fẹ́ ìdáhùn sí ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, o lè pè mí sórí ago plus two three four eight one zero five seven seven eight nine five four. Ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù láti máa pàdé. Jésù ni Olúwa. Ó dàbọ̀.